kọ́ríntì kejì orí kejìlá ó yẹ kí n fọ́nnu rere kan kò ti ibẹ̀ wá síbẹ̀ ń ó sọ ti ìran àti ìfarahàn olúwa mo mọ ọkùnrin onígbàgbọ́ kan ní ọdún mẹ́rìnlá sẹ́yìn bí ó wà nínú ara ni o bí ó ríran ni o èmi kò mọ, ọlọrun ni ó mọ. a gbé ọkùnrin yìí lọ sí ọ̀run kẹta mo mọ ọkùnrin yìí bí nínú ara ni o bí lójú ìran ni o èmi kò mọ̀ ọlọ́run ni ó mọ̀ a gbé e lọ sí paradíṣe níbi tí ó gbé gbọ́ àwọn ọ̀rọ̀ tí kò ṣeé sọ ọ̀rọ̀ àṣírí tí kò gbọdọ̀ jáde lẹ́nu ènìyàn n ó fọnnu nípa irú ọkùnrin bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé n kò ní fọnnu nípa ara tèmi àti nípa àwọn àìlera mi bí mo bá fẹ́ fọnnu kò ní jẹ́ ọ̀rọ̀ aṣiwèrè ni n ó sọ òtítọ́ ni n ó sọ ṣùgbọ́n n kò ní ṣe bẹ́ẹ̀ kí ẹnikẹ́ni má bàa rò nípa mi ju ohun tí ó rí nínú ìwà mi àti ohun tí ó gbọ́ lẹ́nu mi lọ. nítorí náà kí má bàa ṣe ìgbéraga nípa àwọn ìfihàn tí ó ga púpọ̀ wọ̀nyí a fi ẹ̀gún kan sí mi lára ẹ̀gún yìí jẹ́ ìránṣẹ́ sátánì láti máa gún mi kí má bàa gbéraga ẹ̀ẹ̀mẹ́ta ni mo bẹ olúwa nítorí rẹ̀ pé kí ó mú kúrò lára mi ìdáhùn tí ó fún mi ni pé oore ọ̀fẹ́ mi tó fún ọ nínú àìlera rẹ ni agbára mi di pípé nítorí náà nínú àwọn ohun tí ó jẹ́ àìlera fún mi ni mò ń ní ayọ̀ púpọ̀ jùlọ àwọn ni wọ́n fi ṣe ìgbéraga kí agbára Kristi lè máa bá mi gbé nítorí èyí mo ní inú dídùn nínú àìlera mi àti nínú àwọn ìwọ̀sí ìṣòro inúnibíni àti ìpọ́njú tí mo ti rí nítorí ti Kristi nítorí nígbà tí mo bá jẹ́ aláìlera nígbà náà ni mo di alágbára mo ti di aṣiwèrè ẹ̀yin ni ẹ sì sọ mí dà bẹ́ẹ̀ nítorí ìyìn ni ó yẹ kí n gbà lọ́dọ̀ yín nítorí bí n kò tilẹ̀ jẹ́ nǹkan kan n kò rẹ̀yìn nínú ohunkóhun sí àwọn àpọ́stẹ́lì yín tí ẹ kà kún pàtàkì àwọn àmì àpọ́stẹ́lì hàn nínú iṣẹ́ mi láàrin yín nípa oríṣiríṣi ìfaradà nípa iṣẹ́ abàmì iṣẹ́ ìyanu àti iṣẹ́ agbára ọ̀nà wo ni a fi bá yín lò tí ó burú ju ti àwọn ìjọ yòókù lọ àfi ti pé èmi fúnra mi kò ní yín lára ẹ foríjì mi fún àṣìṣe yìí ẹ wò ó ẹ̀kẹta nìyí tí mo múra tán láti wá sọ́dọ̀ yín n kò sì ní ní yín lára nítorí kì í ṣe àwọn nǹkan dúkìá yín ni mo fẹ́ bí kò ṣe ẹ̀yin fúnra yín nítorí kì í ṣe àwọn ọmọ ni ó yẹ láti pèsè fún àwọn òbí wọn àwọn òbí ni ó yẹ kí ó pèsè fún àwọn ọmọ ní tèmi pẹ̀lú ayọ̀ ni ìbá fi náwó nára pátápátá fún ire ọkàn yín bí èmi bá fẹ́ràn yín púpọ̀ ṣé díẹ̀ ni ó yẹ kí ẹ̀yin fẹ́ràn mi ẹ gbà pé n kò ní lára ṣùgbọ́n àwọn kan rò pé ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni mí àti pé ẹ̀tàn ni mo fi mú yín nínú àwọn tí mo rán sí yín èwo ni mo lò láti fi rẹ́ yín jẹ mo bẹ̀ Títù kí ó wá sọ́dọ̀ yín mo tún rán arákùnrin wa pẹ̀lú rẹ̀ ǹjẹ́ títù rẹ̀ yín jẹ bí? ṣe bí ẹ̀mí kan náà ni ó ń darí wa tàbí kì í ṣe ọ̀nà kan náà ni a jọ ń ṣiṣẹ́ ṣé ohun tí ẹ ti ń rò ni pé à ń wí àwíjàre níwájú yín rárá o níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni à ń sọ̀rọ̀ ẹ̀yin àyànfẹ́ mi gbogbo nǹkan tí à ń ṣe fún ìdàgbàsókè yín ni nítorí ẹ̀rù ń bà mí pé nígbà tí mo bá dé mo lè má bá yín ní irú ipò tí mo fẹ́ àti pé ẹ̀yin náà lè rí i pé n kò rí bí ẹ ti ń rò ẹ̀rù ń bà mí pé kí ohun tí n ó bá láàrin yín má jẹ́ ìjà àti owú jíjẹ ìbínú àti ìwà ọ̀kánjúà ọ̀rọ̀ burúkú àti ọ̀rọ̀ ẹ̀yìn ìgbéraga àti ìrúkèrúdò ẹ̀rù ń bà mí pé nígbà tí mo bá tún dé kí ọlọ́run mi má dojú mí níwájú yín kí má ní ìbànújẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ṣẹ̀ tẹ́lẹ̀ tí wọn kò ronúpìwàdà kúrò nínú ìṣekúṣe àgbèrè àti ìwà wọ̀bìà tí wọ́n ti ń hù.